الرحيم صلى الله على النبي الكريم وعلى آله وصحبه وبعد ani oṣù enero november lórí mẹ́gbẹ̀ta 2016 oṣù àbàpà sọ́fàr lórí mẹ́gbẹ̀ta 1438 hijiriya قراتوا عليه عشان في في لساب كتاب التوحيد يونيوا محمد بن عبد الوهاب رحمه الله هذه ابي باب ويجي اقولها لكنه لا يسأل بوجه الله الى الجنه ابغي جمعون باب ما جاء في اللو لو law ima shakinihi babu ki akola ima shakinihi bi ma'ana edu mama ati ima shakati abai kidai ogo ima kudo benin yanki babu ya kashi lawi ganu babu ma ja fi law fi law ramu ma shi lawi tọ́ iṣẹ́ dalẹ́lẹ̀ kì gbà yìí ṣe ìṣe àwọn ọlọ́mọ mi alẹ́wù skul ni a ṣe yìí وقول الله تعالى الله تبارك وتعالى كوا يقولون لو كان لنا من الأمر شيء ما قتلنا هاهنا abokuma mashi munafiki pe abokuma alibo alibi sallallahu alaihi wasallam ati kogu amma akola manihim law kana lana min al-amri shay'un ima chaga kinihi kinno inno daka ngoni ne ola kaba dabalu ka nibi aka wara kinihi a onugugu kai law kana lana min al-amri shay'un kima nola wogale ka ne gbo yojo shiba ma ha hahuna mama kpaa èmi yìí ni wọn kó ka ma káfíìrì kó ayé akpa yín mama pa nù àmì munafiki àbà kpaa ma kọ̀la dẹ kàgídì ma jalo ma ká àdẹ́lẹ̀ kí ma ṣe alẹ́ ńà tó ṣoṣi má ma kó akpa nù tó kọ̀la kọ̀la lẹ́wọ́ lẹ ma lu du hàn mọ́lẹ̀ dẹ sẹ́wọ́n lè gbọ́gbá. وعنهم الذين قالوا لإخوانهم وقعدوا لو أطاعونا ما قتلوا أبوك ما كانوا أمو مايما وقعدوا أمو مايما له onugun yi ma kama akɔla gɛrɛ wa wɔkɔ adu eyi dunyi ŋa ma dunyi ma le ba ne bi to ko wu ŋa ma kaŋa ma ma ye ma قالوا لإخوانهم الذين خرجوا مع النبي صلى الله عليه وسلم إلى غزوة أو ما يماكم اللبان بتكوبوا ونغا ماكا وما لكن لو أطاعونا أماكم اللبان بيقول ما ما لباوا في التخلف تركما جه جالهوني في القعود كما جهما كوب وانهوني وكاو ما كتلوا ما كما أما ما بني ما لبان بتكوبوا ولا شيء ما كوب mama mama mama le bai mama le bawa ba mama kwaman abun ya kola ire alladhina qalu ikhwani wa qa'adu amma gidan jami alqaidina de eh alqaidina almukhallafina de ukudu ma alqaidina eh ma jana fi buku ma jana ki so ẹwọn ọ̀kàlà àti ẹ̀nà ayagidẹ́ àti nìdùnwà àti nìdùnwà gini abúgidẹ́ ibá ibé maka ama gini ogun kuma leba níbi yíò ṣe dalilu kuma ni ima ṣe wá ṣe dalilu kú ne ẹwọn ṣe takuma na umaru kwakogun ogun duka níbi sallallahu na wasallam ajá kwaba kwana gbogbo ma fi ṣamu ogun yake nudu because nkwama gwọrọ kuma ka nkwama lọsi medina nkwama chane bedel nkwama chane uhud nkwama chane khandak nkwama ji ugwu amado nkwama ji hunayi nkwama ti hudaybiya gbogbo kuma lipa fati kuma ka nkwama ci iye ma ci lobe lakin lima lam yuktal ɗan ci dagma ma a don kwan kutila ma bi umaru kwan sayyidina abubakar ya libani mitokogun madu kwanu khalid bin walid mata ala saririhi fi baiti ó yà tẹ̀hún ikú eje ó yà ń ohun tí ọ̀nà yìnyín àti ní abúkù máa jogun máa dúpọ̀ agogun tèmi àbájọ àwọn ọlọ́ọ̀kọ̀lá máa lé mẹ́rin inuwaze akpaka kiki wayo ne dei kọmputa mi gide mi gide gide kunanya bu kunanya nanya nanya dunge nene agbado kọjọ yẹ mi kọ ọlẹ torí kò mẹ gbú kọla kàkpàlà kà ọmọ kò mẹ gbó àzì kàkpàlà kà ọmọ yẹni hi ihu kọla kẹlẹ ma ń kà o nẹ kàkí ni ẹ á ní ijó ojó. ɛyɛ kaki ni ɛyɛ anidza nibi ɛyɛ kaki ni ɛyɛ alɛbi suna nibi ɛyɛ na yɛ ɛyɛ anayɛlɔ anɛni seun kuwe di maa nikpɔ yɔ kuwe ti bo yɛ anibi yi titi ŋu ɛyɛ sakuɛ maa nu yɛ ŋa yɛ maa nɛ adzakɛ daba adzakɛ wɔlɔ nta la lɔ gbegbe lɛ so ɛŋu adini ka yɛ ka di abụkụma dị imani amekụma ya ji mede imani kumema nuje n'iba imani menyo akumema nahre enyo n'iba adini menyo ama buki nahre enyo ba kule ngwe ya gbukolo mai for example oge na mi ama nọkọ ililililili ka egboduma kuma shi christian kuma kuma kuchaka ya ma ma اجعل لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل عن ابراهيم ان يوكلا يعني ungadu wetu limamu yewe keo mama mangosho limamu ama yoka la yanalu ahadi zalimin yeni mudi yo fe limamu iha iha iha dini kuma kine no gane gile mudeno imdeno togba limamu nyama kadomo waja'alna lil muttaqina imama shu limamu yowo imude mu ako na gimde na otoba ewu ko yoba yeni amena alaje nu pelen yeni ojo e mari ti dungi buja na medina ojo akito na adari ti le ma yeni amo mayun kiti ko abuke di imani kiti ama pa kiti wa do ojo at hmm si bogu ma di imani kiti na dun man wo men kafara ene ki chaka chaka vir na dun ya dun mo so gele mo nyoka mo so iti iti evidence of good living kunene evidence of good living is not an evidence of good faith ìjáàlí ìjáàlí òjò lábíà ìjẹ ìmọ̀ lábíà lábíà kẹ̀lẹ́ ìjáàlí ẹlẹ́kùnmàlẹ́ ọlẹ́bá ìtò ìjáàlí kàkẹ́dùkẹ́dù ní wọ́n yọnu ẹnẹ̀gìdí má ìnìkì nọkọ́ ìyànìkì ọ̀nọkọ́ gọ́síṣẹ́ kàṣì bókùnmá ti súnà yìí àbókùnmá wọn nọkọ́ màwọn yìí madukwai wa ci malami yilile amam ami malami ami botun na wajen nigeria ogo albani zari ai eh amon ne me maka no ko itin oyo ma ti loji gidi million ma ti mata loji mata loji gidi million me bi ba ogo da ene du me ma kini o adu amaka ha kayo lo gele ko eh, i'm sorry to give this example wallahi na mwazi gidi o mi gidi da me ko aji mele wallahi gidi yani chaka hagide jahe lura gida haka dai nun but wala sai gide aka average person eh gine gine ba wala habale ne but ma work launching abuku ma kutubu dani dani ajo dami ne kama ne unta bale oko ke oko ka albani zaria dumani gidu darul hadith buki ake karatu zaria yi kinako yoko pabe ojun over 100 million kuma dukkan na ci zaki da biya kare sama dukkan da biya kare bojo ọkọ̀ ìṣe pọ́kẹ̀tì òun àdúkù ẹnna sheikh isa alifantami ki buhari dọ́mù wá fi medina ti dọ́ ẹ̀hún ìlú sí director national information technology development agency nitsa ìlú sagoji wọn medina medina professor of information technology ní ṣe abó medina tó sí medina ló yunifásitì jamiu amedina ọmọ ìdẹ àti ìyáṣekọrọ lẹ́kṣọ́rà yìí ìhùn máa rọ́kọ́ hùn àmì níhùn ma kún amẹ́ríkà lójú london anàmì níhùn ìṣọ ìṣe masters degree hùn báwo ṣe ń ṣe degree anàmì níhùn nígbà yẹn àṣekì bọ̀bọ̀ yìí àmì níhùn agbẹ̀rẹ̀ ń da london ma medina aláàbìrò ajúgbó táàkì jẹun olúgbòlùgbò bá kọ́ǹkì òun àtẹ́lẹ̀ ọ̀kadọ́bàmì àti ìyàmọ̀dẹ̀ àbúkù máa lè ní súnà tọ́lá àmukọ̀rọ̀ ọ̀gẹ́lẹ̀ lẹ́kàmù bẹ́ẹ̀bọ̀ áka ìwà kọ̀lẹ̀ ònàdà so ìlú máa lọ́wọ́ kọlẹ̀ pàdánù iyùn hadith abu hurera hadith sayo lọ́wọ́ iṣẹ́ alẹ́bí sallallahu alaihi wasallam ayé nìyí ìṣirí sáyà máa yàn fáwọ̀ ẹ̀hún kì á ti kú ẹ bá ìlú dẹ̀pá sẹ́wọ̀n lọ́wọ́lá allah akbar èmi yìí dẹ́ allah ta'ala alam wa ma iyo takada iyo takada ta'alimul muta'allim fa inhi inna alayka idha kunta fi amrin fa kun fihi ehun duku wa se ego ba iwe elego e ti jali eh eh jẹun kẹ ṣeun ego ba he do mo turu ke gbe ole ke ti jali olólóhùn sọ nìyẹn yìí torí sẹ́nà alíjẹ́ kẹ́ àti ní ẹ̀ṣẹ̀ ń ẹ̀fẹ́ náà wà ẹ̀rọ mọ́kẹ́ṣe sẹ́yìn ẹ̀yọ̀ngì míì nìyí tó kọ̀lé lẹ́wà àyùkọ̀làjẹ́ akójúwọ̀n àwọn ni

ìyẹ̀dọ̀mọ́ torúkẹ́ lu jálí imdatẹ́ni ẹ̀bí ẹ̀rọ ẹ̀ẹ́dọ̀mọ́ nù ẹ̀ngẹ́ èèyàn àlébi tá a máa ẹ̀ẹ́dọ̀mọ́ wọ́sẹ́yìn bí lá ẹ̀ ànáàtì náà ti kọjọ́ wọ́n láta àjìzẹ́n ẹ̀jì bẹ́ẹ̀nu dídí mi torúkẹ́ họ́ọ́lá láta àjìzẹ́n abìlẹ̀ yìí mẹ́ ọgọ́lẹ̀ yìí dẹ́ ẹni gẹ́gẹ́ ti skul láti àjíjì ee ọ̀tákàdá ẹni ti skul mú ṣe yìí wọ́n ní ọ̀tákàdá kúlítà yẹ́rẹ́ yẹ́rẹ́ ah, bára lùgbé yẹ́rẹ́ kàkà máa lùgbà yẹ́rẹ́ agba àgbẹ̀ inú wọ̀

eh sisi kati primary primary school mu nge gwo ero ye ju nge ni nge ni ngon kolo ye ba gele gbogbo e opportunity le gbogbo ati abe ki jale e la ba opportunity nga nya wa gili and and then me ichu kolo ti kolo le e o he do hi mo ke o ko se o bi obio fa kere be after all this effort فلا تقول أكيم وكغنو لو أني فعلت لكان كذا وكذا وما بايك ما فود أباني ما فود أباني أكيكا إن وعدت أكاوي أنها يعاني أمام عيدا ولكن أكاكول أكينه قدر الله وما شاء فعل ọgbọ́n wáyé alkiyalogejú yìí lẹ́fọ́ iná lọ́wọ́ túnlé kàkiri ìmáṣà kúwà báyìí tẹ̀fẹ́ wà ámẹ́lì ṣètọ́n ìyájọ́ náà kọ́lé bìí

máyì nìyí two eight two two thousand ẹgbẹ́lẹ̀ máyì two thousand two fifty àti carton ní spaghetti two thousand two fifty fúlànà òmẹ́rẹ̀kí wọ́n lè lè àkítọ̀ ẹni gẹ̀dẹ́gẹ̀dẹ́ sára ìṣẹ́gẹ́ là spaghetti náà wọ́n mú dàbíá ọjọ́ mẹ́lẹ̀ dóòwé ìhù dàbíá wọ́n àkítọ̀ ìgbọ̀mọ́ ẹwọ̀n ká mọ́tò mẹ́gbẹ̀rẹ́ ayé ẹ̀lẹ́ ọ̀dàbí wọ́n lè mọ́ tírì ìhàmẹ́ àtàwáyé

ẹyẹ kí mi dàgbà bá wọn ẹlẹgbọ jẹnkẹ yé mi jẹnkẹ dọọ yé pé ní abá yẹkẹ dá lẹkọ kẹ ẹ wọn ní machine yẹn ní gimigimigimigi ká alùpùpù yẹn adùn dọọ bí junction dá ẹ junction wò ŋa yà là oyinbo àlà ŋa yà là kó junction bi sákẹ́ ndí gàgà rà àlùkò yìí mọ̀ ayò bi àti ní sinmi kọlà hù sinmi kọlà hù sẹ́kàdúdà sí ipò ńwọ́n wà nílẹ̀ ẹ̀yìn ábìdẹ́rẹ̀ yìí ẹ̀yìn yà kàn mọ́. lowuk ma kuma gani ya ga dami amma annabi sallallahu alaihi wasallam yayi wala ta'jizan wa kitu etu hola ni mi ne yi ti e o ni ya hu agba agbo ya do ni ni ya ene le go agba ya me ma ma ma ni ki ita kana am da de li e ola wala ta'jizan e won ti ga no ola ko wole kitu pe ke ukonta kan ne kuyi karatu yau da tafsirul ayatain fi ali imran amma ya mai jigile suratu ali imran ay tafsira amma ya mai gilale a umma asaniya ki annaha yusari ma wana bukola ikpa la jali ka kini an kawli hune kina ka ka kini law imachaki imachake litubun imachaka ke okolera imachake oleleli ana akina kahale. halen ehun duli ga ya me idza asabaka ibaduka wa duka da mai ina ka fi laun walakin a kyau yakin do banu wayin akata ta'lilu al-mas'ala ta'lilu ma fi ta'lilu al-illa dai hmm ko ma ko ta nahawi ni ba dika ka kille gudu eh ami nawasibu fil mudari uka hun shi عن المضمرة بعد لام التعليل an almudmara ba da lamu ta'alil ta'alil lare lamu yake ya dunga etewu to ta'alilul mas'ala ete o ete o ete o la gide kuma duwa e o tete o la yi ete lo kuma ko ne kika ne o tete o ta'alilu ti sababu de e, ada ki dalili sababu ba ki umma da ki ta'alil ta'alilul mas'ala ete o kuma kini yin kuna kani bi anna zalika yaftu amala shaitan shi to duki wala la bi ona ni bi arabi akel al irshad ma do pangune ila al kalam al hasan wala yenyo tibo kuna haka mbole yenyo tibo kuna haka balade qaddara allah wa ma sha'a fa'ala ti ala kumari ali ko ko ko yamani ti mamda ta kela imanyo be wa wa onyi elegen turi ni kida ko wa kela qaddara allah al ko joka don asbi dunya ti

ina bɛ wɔ kuma yaara nya nɛ ɔkɔ kuma yaa lɛ ŋɔ kɔlu tuti nya kunyi jankpa kunyi yɔ gbogbogbodu lɛŋa yi akɔ kɔma nya yɔ ɔla yɛ ya nila wuli ma kɛ ne do ne ɛdza kama wuli ayi lɛ kɔlɔ ita yi kama kpa ŋu yɛrɛ a kama yaara yi naka yaara yi abuja yaara yi gbɔgbɔ yi dza ɔmɔ lɛ ŋa ma trɔmɛ pɔt lɛ lɛ ɛliko.

èyí nìpa ọkọ kà máa ta lẹ gbé mọ inú ẹgbẹ kà bàbá mẹ yá yókò ẹgbẹ lẹ ra tọ ra ti skul ẹnkẹ tẹta kùn ẹni kì í ní dáka mẹrẹ kì dùn pamẹlẹ sẹkẹtìrì yìí ni yẹ ẹbẹ bọ ọgọlẹ yìí tọ kẹfà màwọn wọn nẹ opposite opposite ẹ̀wọ̀n tó kóso yìí kóló mọ̀mọ́ ŋun yíwọ́n ni alàájẹ́sì ń kitọ́ la nù wọ́n ní kó nà kitọ́ la nù ẹ̀wọ̀n kúkì yá ẹ̀ṣẹ́ alẹ́ tó kọ̀ wá tita báàbí lẹ́nu bẹ̀rẹ̀ wáyé mẹ́rin ọ̀lẹ́ mà ká ẹfẹ́tẹ́ wọn mẹ́tì tó yí báàbí kìtẹ́ yẹ wá yìí gbà olóló hmm, wọ́n dúkẹ́ ní fẹ́tẹ́ wọn mẹ́tì tó bá ẹ̀yà mú bì torí ẹni fẹ́tẹ́ wọn mẹ́tì ṣiṣẹ́ rí ọ̀tá kàdá yìí enyamu bi ina mɛŋu na mɔ laguma ka jɔmɔ olólóhùn si aya ka dza yi ba manya kut ɛɛ ibunu kɛfir ɛnki ibunu kɛfir kika lugu aya lɛlɛ ami bɛyani ibunu kɛfir si aniki wɔn tɛlɛ do k'awɔn kɔ ayi kpakpɛ saka bɛ no wɔkɛ nilita fi fɛtɛ hɔn mɛ tulu kɛ ni ki amɛn ki yɔmɔ arabu kuma kuma lɛ ka yɔmɔ yi ba isi kpɔw yi lɛ ɛliko ma ko ti ibunu temiya mɔlɛ ami bɛyani ki ibunu temiya ki ki doa oji baabi ki dɛ e ka ki law alikima nyɔnu wallahu ta'ala ala naam ɛɛ ah, baabu ma jaa. okay babu umewawa babu anna babu nahi an sabirihi ma hana one kune kiwe babu na ene duki babu na oyo ki aluwa yo kola ka da aluwa ka yi oyo ki mu ba wa tubo ni omi abahu na

ubayi bin kaadu radiyallahu ta'ala anhu annabi sallallahu alaihi wasallam ayenihi la tatubbu riha maki bahuna chako ne ta bahuna adini ahuwa bola panya maja kale nga huni ahuwa boha goli maja kale nga huni ahuwa banga koji maja kale nga huni bel ina kamune ta bahule onji enkali bahu ikuwa yu ina ka ta bahule e e e yo ma ha na-aga ba ahụ ị na niile ụmụ wallahi ị na-eba abe ka ịkọlụ ahụba dabe na ka ịkọlụ gọọmenti sometime oge yeme mi gire ya ki ya ti kele buhari chabai buhari chogoy buhari toto buhari joy o buhari ni mat e wori do mama do amẹ́jọ ní ajẹ́kẹ̀lá kọlé mẹ́ ẹ̀jẹ̀ màgídẹ́ bá wọ́lá ẹ̀ má méjì ti pronounce bá ní ké pronounce wọ́n wọ́n ma dọ́mọ̀ ẹ̀kọ́ rẹ̀ ti wá kó má dẹ́ yẹ bàdá má méjì mi <laughs> ni amemda ajoma ti kela jola me ha yin yiun ogele nga hu aja ka ba hu na ba hu me maka yi yun u se ko joko un itaye to da ala ni sallallahu alaihi wasallam ayi ni me ba hu na ni ko idha ra'aytum ma takrahun me un be ma ti ni lili ahu ye ya ahu ye ya ahu yo kutu ti ni ju o ka hu ta ju aba ne ma ma ra ya wa ene du ki obutu li ko butu aja wa bu ma eh ikichopo

ụna anyụ ya anwụ enyo nhụrụ wee che enyo etuto obele enwụ enyo enwe iji na-ele enyo ewu nke ee enyi ole adịgoro enyi dị enyi anwụ ewu kwuchela ihe ewu nwa ma o mere jiri enyi ịkwụ ma ọ dụọ daa ntụrụ ji nwa daa ozugbo ọjọọ adịghị ime enyi dị nwa ọ na ha adịghị ẹ̀díẹ́ ní ẹ̀yà àwé ọjọ́ ẹ̀tàgbàdé òun ẹ̀tàgbàdé àkó ọ̀ṣẹ́rì máa fi ẹ̀díẹ́ ní èkìdéwé òun ọ̀ṣẹ́rì ọ òmìnira sí ẹ̀díẹ́ ní kùmà ọ̀dọ̀ dàwọn kí wọ́n dùlù lẹ́tọ́gbá ọjọ́ ẹ̀tàgbàdé àkó àdùn èkìdé yìí bá yéé dẹ gbọ́ọ̀lọ́ ẹ ekide alama ha اللهم انا نسالك خيرها وخير ما في اعوذ بك من شرها وشر فيها أو اللهم إنا نسألك خير خيرها ونعوذ بك من شرها تبقى اللهم إني أسألك خيرها وأعوذ بك من شرها ويامن إني أسألك خيرها وأعوذ بك من شرها قاعد يلا شيء الله نبي لك تيفو هو قاعد لك يلا هل دوكا كني إيه أهوي كده يار دورو يار دورو كيشلا يار دورو

ẹgbẹ́ àti ni ẹnà àdúrà ọjọ́ kàmìkẹ́ ẹnẹ́bí bí kàǹkì nù kọ́ tìdé àmì ìpọ̀lá kìtẹ̀ mú nà á lù lábẹ́lẹ̀ kọ́kọ́ kọjú àti ni láàyò ákìlù kúmù lọ́hù ìdáwí ti àìmáàní bọ́tẹ́ ọmọ àmúdà ayé júmọ́ ọ̀nà dé fi àti ni àlùwọ́rẹ́ ò wẹ̀kẹ́ yìí dẹ̀ pàkẹ́ mẹ́lẹ̀ kẹ́ rèérí àmukọ̀lọ́ gẹ́lẹ́kẹ́ náà kí àyọ̀ léwẹ̀ anáyọ àǹtẹ́bìbí mahana àtẹrùkáyọ̀ bá إذا رأى الإنسان إذا رأى الإنسان ما يكره شان كون لي أو هيك ما تنين إكتا الإرشاد إلى أنها مأمورة ما هو دواء بأمنا تركم ما تني أو تشمع بو ترى which means jẹ́ ọmọ àwọn ẹ̀kúṣẹ́ ẹ̀yìn àbẹ́lẹ́lẹ́ ẹ̀nẹ̀gẹ̀bú ẹ̀nẹ̀gẹ̀kọ́ṣẹ́ an attack on a messenger is an attack on a sender

سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك

olùkẹ́ni kìí kọ̀ lẹ́sẹ̀ lọ́lẹ̀ ṣe ní àwọn ẹ̀sìn káàkiri àwọn aláàbí àti òtàkà yìí sọ̀rọ̀ tààdìrà àtìwádẹ́ ní ìlú tó láti ìṣẹ̀lẹ̀ àti ṣùgbọ́n àti tààdìrà gùdú ìṣàbẹ̀ ní kọ́ yóò gba ó sì kúlé ètò àti àtẹ́lẹ̀ kì á bá lè jẹ́ àwọn àlùkò rẹ̀ ìyàgbẹ́ ní kọ́ yóò máa ka ọgbà á lè tẹ́lẹ̀ kìkì bọ́ṣ àmì jọ́ọ̀jì fáwọn ọ̀rẹ́ tó

ẹgbọ́ na gbogbo ẹgbọ́ bẹ́ẹ̀ wà náà ilé ìlú di lè ẹnì jẹun náà lọ ilé ìlú di a ẹ̀là ara ọdún mọ́tò nígbà tí ẹ̀kọ́ rí ìbọn owó ti rẹ̀ ń bí hàn. ọwọ́ ní màkà ẹ̀ sọ́kè ní báyìí rà ẹ̀ bí ṣe ìmájà kí ọmọ kẹrẹ fọ́ ọkọ̀ tí a kẹrẹ wọn lọ fánìkà wọn lọ fúdà wọn lọ sí wọn sọ̀rọ̀ bí àwọn ọmọ akẹ́lẹ̀ sọ́kè lá máa lè ké ètò yẹn ìbó ní kékeré èkó bẹ̀ kẹrẹ fọ́ ní olùkọ́ na mbuto ha ko yila yiri ta ka do ha ko jin da ko ma to ka do ba shuga dro tin ame la ki ni ma ji no bleki no bleki joko se o no bleki afta

تعالى من iyo dunni idi mi kpangi le fako saka ani idrop onu gbogbo ne idze kpɔ kpɔla nga koko ne he ne ezidasi ekeji ŋuti alihamdu awo ala alihamdu ewuli nyɔm eholo bla ewu nyɔm imadi ati ma ca ye na adzɔ daku na ma adu nga bɛ kati mihi ee ɛ ake ɔkɔdze ɛkɛ tawa àmì nàìjíríà ní mẹ́lẹ̀ ìyá mi ẹ̀rọ bẹ́ẹ̀ sàkóso lọ́kọ́ rẹ̀ yóò bí àná ẹ̀dẹ́ ohun bí ẹ̀nà fìlẹ̀ yìí ẹ̀nà mẹ́lẹ̀ ló dé múlẹ̀ kéde gàdí ìgbàgbé gbẹ̀rẹ̀ ìyá mi má nà yìí tura kìsì náà ṣe màmá náà bẹ̀kẹ́ ṣe màmá bẹ̀ yẹ òun kí má máa wọ́n lọ́jọ́ sí ojú ẹ̀ máa pa tó wẹ́gẹ̀ tó kó wẹ́nìkẹ́ tí gbèsè ẹ̀rù pa ó dà tó wá fún ọ̀kẹ́ ìgbèsè ẹ̀rù pa bíkọ́ ti mi mí nìkú máa wọ́n ti tó nǹkan òun kì í ṣàkàyé ó lè ṣàkàyé àti ní òun èyí náà ṣe máa wọ́n dá lọ sí kí bóòlù dá ìnẹ́kẹ́tọ́ tẹ́yìn mọ́ abẹ́ àti ìnẹ́kẹ́tọ́ kọ̀tọ̀ ńlá rí dà máa dọ̀kọ̀tọ̀ ńlá tẹ̀sí dá ita ake da ta ti ni na ma aju ma ma ju ju ju ju ma ma chen ti bi ha ke le to ta ma to cheri ama che ko jin ta ka na ti ta cheri ai to wo che cho wo ke a cho le kele o yo ge ni le ha ni o ke le to wa da o yo ne le ni ko ni mo to ba no hadith ka ti ewu yo ewu bulugul maram lugbo n'obulɛ ka kabi bi sallallahu alaihi wasallam maa bi fɔ dunu yi ina ha la seru du ya ene ya e e gbɔ e muna muna ha o ɔni sallallahu alaihi wasallam ɛni sɔ sɛ ma kó yà lẹ́yìn òkèlè ní òkè fọ́nà òkè yà lẹ́fi kọ́ lẹ̀ lẹ́kẹ̀ àánú níbi ẹ̀sọ̀ fún òkè àmọ́ nìyí. ẹ̀lẹ́ sáà lóyún tó ọkọ̀ òye wà yìí kàmínà máa ta lè bọ́dà ọjọ́ ní ọ̀pọ̀lọpọ̀ sẹ̀rí àdéhùn ìkàkí ni oyè àdéhùn sẹ̀rí àmàdéhùn sẹ̀rí àdéhùn àmọ́ ní kàmínà máa ta lè bọ́dà ọjọ́ lẹ́kùnmá kárẹ̀ áwùsì yìí ẹ̀wọ̀n sẹ́wọ́n pé ìníkèéṣí ìníkèéṣí ìbàdàn tí mo yọ yà ètò bá wọn ṣe ọ̀pọ̀ mẹ́nìkìlá ìnáwó tó bá rú àgbáyé fún mẹ́nìkìlá ìnáwó tó bá rú kọ́ kéèsì sàbánilẹ́ ìhàpò tábàlù tí wọ́n fi títà fi wọ́ ọ̀pá ìmáàmù Malik ìnáwó kéèsì sàbánilẹ́ ìhàpò àtàmà ìnáwó sàhábì kùmà ìjáka òyì wẹ́kẹ́lẹ́ bọ́lẹ̀kẹ́lẹ́ bọ́ yẹn abẹ́ẹ̀ṣe.

unadhani wa adibla umma kama hizza olie de bugalo ele bugalo angelelo mwalimu sallallahu alaihi wasallam yeye ni olege ana ahyaru min umi ale kuma ne ọjọ́ aláwọ̀ àwọn yòówù dòdò understand from that èmi dùn kà kí ni ní kí ni owó ìjà yẹn àti ká òbí dé nà alẹ́ abánayin kó máa nípa ẹgbẹ́ tó wà kí ni kí a sọ̀rọ̀ lé tẹ̀lé abánayin tó ń kẹ alẹ́ hmm alu but in a situation whereby kinani azar fayi dọ̀rọ̀ra yàrá kì í jẹ́ ọmọkùnrin máa ní ìdílọ́lámẹ́ fún alo ṣe mẹ́ta ọ̀nà ìkù báyìí. idiyo da akamun misali littafi ibn al-jawzi koya ya yi zinati un kokon ma da nola mata ba gobe littafi kudu akamun misali ibn al-jawzi wallahu ta'ala alam wala abe tinin ni ene ji acho ragi jomo ene ji acho ragi taka taka eh aga ni eh àbí àti. ọmọ rẹ àdàbìrọ ta wà kọ epo náà wọn náà yẹ mi. ìdàbìrọ mọ ọ lẹlẹ ìdàbìrọ mọ ọ lẹlẹ òun yẹ kì má tọ̀ ọ̀lẹ́ amálẹ̀mí àbí málẹ̀mí sẹ́lẹ̀ má gbà kọ́ ọ̀nà mìíràn yẹ̀bọ́ àyọ̀ ẹ̀ wà mí. ìbílẹ̀ tèmi à ẹ̀rọ níta di ohun àmà àmà àmà ìdàgbàsókè. الاختيارات الفقهية لو يا بن زاهر لك ولا يعني ابن تيمية أنا بدل عليه إمام إمام الشافعي يقول عليه قال عنه لكن ما أكبر مني أو نميرا أو ما نميرا أنا كل يوم يا رمى nti ta kalẹ bi a bi a fi a lo si mi gawo na hiya wa mo na yi ko se bi la du ma da ni aro mo كمان mo na ni o nga ta ma ji ki kuna da yi cin ko cin mazhab amado Amadu, ibn hazm ilitaju al mahall mahalla ibn hazm ilitaju wa wala ikaye ni owo elugu elu te ki sifa ka ati furula ero ti ki an ba e ba ya ma do ba en ti ba ko yo ko ni no mo ni ala bọ̀dì múnà nàmi úzùrí di akẹ́lẹ̀ bóòlẹ̀ kùmàlábà ó gbádà nínú ọmọ òbí àná wọ́n ni yíwa sheikh abdulaziz bin abdullah bin báyìí fún ìfẹ́tàwá òun dé ẹlẹ́yìí ẹ̀ ní ọ̀wọ́ ẹ̀ lọ yìí rà yẹn nà má sinẹ́lẹ̀ rẹ̀ ló sinẹ́lẹ̀ jẹ́mọ́ ọ̀lẹ́wọ́ ẹnẹ́kìsì ẹni lẹ ẹyin ẹhanu bira tuba anabi sallallahu alayhi wa sallam ẹyẹ kati ni mẹn nana ani salati awo ne siya ha wali sọdi ha mẹ kati gara o yi gidu dẹ ibùdó sèmi ẹ ama rẹ hin baali rẹ hin ọkọ wa yéèdè lẹkẹ ọgbó dudu bọwọ sẹ abẹkẹ gbìyànjú ga. kila vile ugaje miomo chi ga ina ga ina to echo wa tambu ko ge o yi no gele mo wa bo ni ka bo ama ti ti mo ni o na jo mo jo mi bi o mi la jo e ti ya ta ba ye ke bo bu tere ba ke jo mi ki ki jo aya ọmọ ọmọ ọmọ ọmọ kùmánìkì dọ́mọ́ ẹ̀dọ̀ ní ìtẹ̀tẹ̀ ìmúdá láti ẹ̀tẹ̀ bọ́ ẹ̀ ẹ̀kùrọ̀ ọ̀kùrọ̀ ọ̀kùrọ̀ ọ̀nyọ́lẹ̀ dọ́là màá kọ́lọ̀ ẹ̀sẹ̀ pípé ẹ̀ta ó yẹ kẹta gbọ̀n fún pípé ẹ̀ta láti ọmọdé láti ìdíjà ọ̀yọ́ mẹ́tẹ́ lẹ́hà ọmọ lẹ́nà ni máa lè fún kàhá wà alùmọ́mọ́dọ́lámárì ẹ̀ máa ń yí ẹni ẹni ìgbẹ́ ìdìjọmọ̀ ọjọ́ mẹ́ta àti ìdìjọ́tọ̀fẹ̀ ọlẹ̀kùnmọ̀ àdúmú ìdìjọmọ̀ ọjọ́ mẹ́ta yàrá ìrọmọ̀ ọ̀dá ohun àmì máa lè mi àmì máa lè fi kí o mọ̀ alùmọ́mọ́dọ́lámárì àbúkà ẹni ẹ̀yẹ́dà ìrọmọ̀ ọ̀rẹ́ tó dẹ́hùn òun gbogbo ẹgbàlẹ ti gbogbo alimẹjinu ẹnlẹ kọkọtọ ń kó bọtẹ kọtọkọtọ má dọmọ ẹgbàlẹ ni ìdóbi ni àyè ìgbà ga lẹ yà á lẹ wúlú bọtí nínú àmàfà àti tòun ẹdẹdẹ yà á kí kí ìjọba ìkè òun ọmọ ṣe má kan.

àbáyé ní mi ẹsẹ kakakò dìde ìdọ ọyọ àtẹtà kò gbọ wọn wọlé àbúrò bí arúgbó. wọn fi yẹ ìyọ kàtà ló yẹ ìyọ kàtà wọn ibi ẹ̀ ma yaalu le fɔ ibadat yaalu le fa ye alimani condition sɛwọn fi àwọn le fa tẹw ìná ti fama ìpàláwà àkàbọ̀rọ̀ alẹ́gbẹ̀lẹ́nu mi yẹ àbí àwa àpapọ̀ alẹ̀ ọ̀wọ̀ lẹ́lẹ̀ ẹ̀dá àpapọ̀ alẹ̀ ọ̀mọ́lẹ́kẹ̀ẹ́ sí ìyá nígbà nígbà ọ̀gbẹ̀dọ̀ ọ̀gbẹ̀dẹ̀ ọ̀dáwọ̀ kàtíkà máa gbé ìdè. ẹ̀sìn ẹ̀wọ̀n bí ọ̀rọ̀ ìlú wa tí ìsìn ní àlọ́ ẹ̀mí ni àwọn bí ìdìbò bá bàbá rẹ̀ máa gbé ní àbàkọ́ àlọ́ lẹ́lẹ̀ ẹni bí because of àbọ̀kù màdúrì ẹ̀hùn máa nà lórí yẹn ìlú kẹ́ẹ̀ ti kí àwọn ọmọ akọ̀tún ẹ̀ má dìbẹ̀ ẹ̀nà ìgbàkẹ́ ní ìdìbẹ̀ ni wọ́n ní ẹ̀ má dìbẹ̀ ni wọ́n ní àwọn àyà yìí tó máa ti pa àwọn ọ̀dọ́ káwọn ayọ́ ní ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ yọ ti máa di máa ní àdúgbò ìṣẹ̀lẹ̀ ẹ̀dọ̀ máa ní wọ́n rí inú wọn lé àgbẹ̀ lọ bá kọ̀ wà lọ́wọ́ ìṣẹ̀lẹ̀